lórí ìbéèrè tí wọ́n béèrè wọ́n ní àwọn bàbá ọlọ́mọ náà sọ̀rọ̀ mr lecturer ṣé mr mọ́ àbí àbí òsì mr mọ́ <laughs> wọ́n ní ó ṣàwọn lè mọ̀ o èyí sì wá wá jókòó ẹ béèrè owó kankan ọ̀nà tó wá fi kún pé báwo làwọn ti wá lè fún wọn ní òwò ọlọ́run kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ẹ dákun ìjẹ́ nìkan bí ẹ ti máa ń bówó sọ̀tà kò sí sọ àwọn èèyàn kan tí wọ́n bá fẹ́ bú wa ń kàn mí àwọn yìí wò nídìí owó ni àbá àmọ́ nídìí owó díẹ̀ ọ̀rọ̀ báyìí mo ti wà yìí àmọ́ nídìí owó díẹ̀ ọ̀rọ̀ owó gidi ni o kódà àwọn project kan bí i tí mo nílẹ̀ báyà pàṣẹ mílíọ̀n gan ká àti ti dá àti ti dá gbogbo ẹ̀kọ́ ya pé a fẹ́ ṣe gbogbo ẹ̀ ẹ̀dá kò sẹ́rù ẹni báwọn tó ní project ten million àbí twenty million ẹ sọ pé kò nídìí owó a nídìí owó mọ̀nà kà àmọ́ ṣe rí owó tá a gbà táwa káwọ́ pọ́nyìn rojọ́ níwájú ọlọ́jọ́ ìgbéde àlùkìyàmọ̀ táwa ní rọ́nà àbáyọ rẹ̀ olùwàdó ṣọ́ra ẹ̀ olùwàdó ṣe kíni jẹ́mọ́ ó ṣọ́ra ẹ̀ àṣà tó kọ́mọ̀ nílẹ̀ Yorùbá ó ní pé tá a bá wárú òde báyìí káwọn àfà kan gbowó ọpẹ́ owó àlùbáríkà owó kọ́mọmọ́gọ́ owó ìwáṣọ owó ó tún lówó kiri kan náà owó àlùkùránì owó káfẹ́ gbórúkọ ọmọ jáde owó orúkọ ọmọ owó kútúbà lójú kó bá àlàwà ń fẹ́ lójú kó bá àlàwà ò fẹ́ alájò máa bá kójú gọ́bà làwà. Àwa ò fẹ́ aláṣùmáàbà kójú gọ́bà ń fẹ́. Ee kójú gọ́bà ń fẹ́. Kójú gọ́bà làwà ń fẹ́. o. Kójú gọ́bà làwà ń o. Kójú gọ́bà Àwọn ìyàwó ti ń dùn pé ẹ̀hẹ́ ẹ̀ṣẹ̀ rí látàárọ̀. Lẹ́yìn gbogbo àwọn eléyìí kọ́lọ̀ kó ṣàánú wa. Eh, ọ̀dọ́gbọ́n wá ìjẹ àwọn àfáà ni kì í ṣe ní tọ́lọ́run wọn bá lábọ̀ wọn lọ́rùn òfin ọlọ́run tọ́lọ́run bá dẹ̀ sọ fún wọn ni pé ẹ gbọ́dọ̀ máa jẹ owó àwọn èèyàn gbogbo wa ni o lọ́nà bẹ́ẹ̀ ń parọ́ fún wọn gbowó ẹ jẹ́ bá sọ pé owó kan owó àlùbáríkà à ń parọ́ gbànú ẹ wo kọ́ mo mọ́ gọ̀ à ń parọ́ nù torí nǹkan ni oníjọ́ mo gọ̀ kọ́sọ́mà yẹn bá padà wá gọ̀ ẹ̀ máa rí pé àwọn afọ́ òkè ń dá change padà àwọn ọmọ dá change padà kébí ọmọ yẹn ọgbọ́n tó ní òjú bí two percent lọ kéré ya ẹ̀sánwó ninety eight percent ẹgbà tẹ́lẹ̀ so ọjà kọ́ àìmọ́ ta ẹ̀yìn àlùbáríkà àlùbáríkà fọmọ kèé ṣowó yẹn tá a bá ń gbà lójú agbo báyìí ọlọ́run bá kó ṣàánú wa kó forí jẹ nìkọ̀ọ̀kan wa so àwọn àfà nígbà tí wọ́n rí pé àwọn èèyàn ṣe àwọn ẹ̀tọ́ kan fáwọn mọ́ òun ló jẹ́ káwọn náà wá yarí pé ah kí ni jẹ́ bẹ́ẹ̀ àwa náà ní ànígbà gbọ́dọ̀ àwọn àfà wọ́n á jẹ ìmáàmù mọ́ṣáláṣí wọ́n á dálé kí ó lẹ̀ wọ́n á ṣe gbogbo ẹ̀ àwọn èèyàn kì í mẹ̀sọ́ fún wọn bá ti pọ̀ tó ń dòkó yìí sì wọ́n bẹ̀rẹ̀ sí ní bèrè lọ́wọ́ wa pé èèyàn mélòó ló kírun tán lásìkò àtàwà yìí ìfà ẹ̀fà sẹ́yìn láti bí oṣù méjì sẹ́yìn èèyàn mélòó nu wa ló rí ìmáàmù tó kírun lẹ́yìn ẹ̀ pé àkàràmọ̀ kọ́mọ ẹ̀fẹ̀ lè ra recharge card nínú bá ti pọ̀ tó yìí o ìjà rẹ̀ ni náà sọ̀hánà lẹ́wọ́ bá ti pọ̀ tó yìí bàbá bàbá alhamdulillah ọlọ́wọ́ sàn ilẹ̀ sọ lórí mo rí bàbá kan péré àwọn àbá onírò gbọ́gbọ́n òṣè gbogbo àwọn onírò gbọ́dọ̀ wà mí àwọn gbò náwó èmi ti ni mọ́mù wọn kẹ́ mọ́ wọ́n fún ẹ máa náwó tèmi náà kẹrẹ àgbẹ̀ ìmọ̀mù tẹ́ ẹ̀ wá náwó sí kílò náà wá ṣe pọmọ bá gbọ́gbọ́n kúkú ìyá rẹ̀ ṣe kí ni ẹ bá mọ lọ lé kéwú ẹ àwọn bèrè owó lé kéwú ní àwọn àfà náà máa ya dọ́gbọ́n bá ti ya dámò lúdílẹ̀ wọ́n kàn

tó bí ni pé àwọn àfáà ń ranró ni kò sábà tẹ́ bèèrè lọ́wọ́ ẹ̀kẹ́ níbo ló wà nínú àlùkùránì pé ẹ mọ gbowó kọ́ mọ́ gọ̀ kò lè rí ẹyẹ wa fún yín wàláì tàláì tó mọ̀ bìlá wà ní àyà tó ní ẹgbó kọ́ mú mọ́ gọ̀ àbí abẹ́ gbó kọ́ jáde àyà tó ní ká gbórúkọ káwá gbowó lórí pé abẹ́ gbé jáde anábì gbórúkọ jáde náà ara ó gbé àwọn abọ́ tó sọ̀rọ̀ àfáà náà dé bẹ́ẹ̀ ìgbà táwọn èèyàn náà mọ́ ṣe dáadáa sí wọn ìdí nìyẹn ìwọ àfáà táwọn olùkọ́ ṣe dáadáa sí dandan kọ́ nìkan ògbó pé àbí tiwọn náà takùtì àwọn ọmọ kí ó tíwáì pọ̀ lọ dáṣẹ́ kẹlẹ̀ lọ dálẹ̀ ọlọ́run ọba ò ní bí ọ léèrè pé ọ̀kọ́ yẹn ń ké wú ọ ní rojọ́ rẹ̀ sáà ti máa lo ìmọ̀ rẹ níbi tọ́rọ̀ bá ifá lágbára mọ́ àbẹ́yìí tọ́lọ́run ó bí ọ ní pé kí ló mú ẹ tó ń gbowó gbàkúgbà ó ọmọ ọmọ gbọ́ ọ̀bọ́ ló ti wà nínú tíra tíra wo ló wà àdìsí wo ló gbé wá ayé àlùkùránì wo ló gbé wá àmọ́gbà tá mẹ̀tọ́ fún gbogbo àwọn àbá yìí mọ́ tẹ́wárí ọ̀rọ̀ tá a sọ yìí àbí westfield fún wọn kò dẹ̀ jẹ́ justification fún wà pálapàla láwọn àbá wọn alábìsọ ọmọ lórúkọ náà kò dẹ̀ sọ́dọ̀ ọ̀nà jẹ́ ọ̀nà mú ó ṣe ìyàwó fáwọn èèyàn kò sọ́dọ̀ ọ̀nà jẹ́ ọ̀nà mú náà káà náà mọ́ sọ́dọ̀ ọ̀nà jẹ́ ọ̀nà mú so kò jẹ́ justification à ń sọ táwa èèyàn náà táwa náà kù sí àwọn àwọn fi kún béèrè wọn pé ọ̀nà olè yẹn á lè fi fáwọn àfà lówó ó pọ̀ inú ẹ̀ làwọn ọ̀nà táwọn kálátà rọ̀ nínú ẹ̀ náà ni bá ṣe wájò kó yìí náà kò sí tó burú kéèyàn wá dí láti inú ọkàn rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ nídìí káwọn àbá mọ́ ní owó àlùbáríkà owó kọ́ mọ́ kó àwọn afásin lọ ah, àbá ẹgbà ilé ẹbí ṣòwò mọ́tò kò sí tó burú àbọ́lọ́mọ ẹgbà àwọn táwọn bá bá ti ń dígé àwọn mímọ̀ ọrùn mọ́ ó ní owó táwọn náà ń ta owó adíyá ni adíyá èyí béèrè fún adíyá adíyá máa ń wá láti inú ẹni tí ó bá fún yàn ó ní ó fún yàn ó kódà tẹ́lẹ̀ ìbá ti ń lò ní kọba yóò dídí sọ fíyàwó rẹ̀ ní pé ẹ máa fọpọ́ tùkalẹ̀ ní kó ṣẹnu orí lẹ́nu kọ́lọ̀ kó ṣàánú wa sọ àwọn ìwà pálapàla báyìí òun làwa rí pà bá súnà òun làwa sá fún sòtírú eléyìí bá dàbí kó strange láwùjọ wa ẹ máa rògbà ah, nígbà táwọn agbó àgbáríkà ìtọ́mọ yóò sì ní àgbáríkà yóò ní àgbáríkà tààrà torí ànábì ò gbowó àlùbáríkà lọ́wọ́ àwọn tó sọ ní orúkọ wọ́n sì ní àlùbáríkà àjàwá tá à ń gbowó lórí wọn lọ àwọn ọmọ tá à ń gbowó lórí wọn gan sáà ọmọ yẹn tún ta àlùbáríkà èmi mọ ọmọ kan kọ̀ńdọ́tọ̀ ló ń ṣe ìgbà náà a ti kéré jù báyìí lọ mọ́nù wa máa ń ta túwó èmi wá ilé àti wọn ládọ́ a máa ń rú oúnjẹ lọ ìjúmọ́ tàǹjọ́ náà lọ a lọ tajà sí gbogbo ẹ̀ ọlọ́pàá bá ń kí wọn bá ń gẹ wọn رحمها الله رحمة واسعة وغفر الله لها ذنبها وتقبلها بقبول حسن níjọ́ náà àwa wà nínú mọ́tò ìyá kan wá wà tó wa mọ́tò pẹ̀lú wa ìyá yẹn wá fẹ́ sanwó mọ́tò rà bí seventy naira bí lónà gbé ojúmọ́ tàǹjọ́ náà owó ìyá yẹn ṣàkú twenty naira bí kíní kan ṣáà ìyá ẹ̀ bá sọ pé ó bá sàbí ọkùnrin ìyá ẹ̀ bá sọ ah ojú lóbi ò kíní kan ìyá ẹ̀ bá ní ah ọmọ mi máa ń gbábẹ́ gbá ọlọ́wọ́ sì bọ̀ àlùbáríkà ni màmá àlùbáríkà kí ni àlùbáríkà tó yẹ kó ti ṣíwọ́ ọmọ tó gbowó àlùbáríkà níjọ ìkómọ rẹ̀ òun náà ló sọ pé àlùbáríkà ti ṣíwọ́ yìí ẹ̀dàkùn ṣe inú yìí fẹ́ ẹ̀yẹ káwọn ọmọ rẹ̀ lọ́dọ̀ àwọn àfá àfá owó àbáríkà tàà sọ́ńtọ́ jẹ́ ṣe fún ọmọ ìkòjẹ́ wa ní kódà òun kẹ́ ló ti síwọ́ báyìí ẹ bá gbé owó àbáríkà padà ṣokọ́lọ̀ kó forí ju gbogbo wa kò sí tó burú ká dùn àwọn àfáà nù kò sí tó burú kẹ fún àwọn àfáà lẹ́bùn àmọ́ ẹ mẹ́jẹ̀ aṣọ di bàbá wa dòde báyìí a máa mú twenty naira wa ẹ̀wò owó yìí yàrá síbá kánù náà wà báyìí kọ́lọ́ máa ń sọ́wọ́ lọ bó máa ń sọ́wọ́ bọ̀ ẹ tún wo ten naira yìí náà owó ti fata yìí nìyẹn ti ẹ̀ òun náà wà ń bẹ́ẹ̀ lọ́gbà kó náà bímọ ọlọ́jẹ́ kó bímọ ẹ tún wá rí owó eléyìí ọmọ táyì jẹ̀bi kí ló lè tó tó bá òun kò lè tó tó ẹ̀kẹ́ bẹ́ẹ̀ àwọn àfà aláfà lè mọ̀ ni tá ní ẹ̀bùn lábẹ́ bọ́ àfà ká wọn lẹ́bùn ká wọn ní nǹkan wọn kẹ́ sẹ́ǹd owó sí wọn ẹ fún wọn ní ẹni káàsì lọ́wọ́ ẹ kọ́ lé wọn lọ́wọ́ àwọn àfà náà dẹ̀ sí ní owó àlọ́kà owó jẹ́rí kí ẹ bá ṣe ẹ̀ fáwọn wàláì bá rí pẹ́ẹ́nì kò ní kọ́ wọn ni mo gbowó yẹn wọn ni o irú ọ̀rọ̀ táwọn bàbá wa béèrè mo ti lòdì ìkan bẹ́ẹ̀ àwọn bàbá àgbàlagbà wa kọ́ àwọn bàbá jàǹkàjàǹkà àwọn bàbá ńlẹ̀ Yorùbá ìdèmínà débẹ̀ mo ti wò pé ẹ̀ eh, pò láti sọ̀rọ̀ yòókù yìí àbí mi ti gbé wọ́pọ̀ níjà pé ẹ̀wà o ojú èkó mọ́ tẹ́mi ó bá lọ èmi ní báwọn àpá abẹ́gbọ́jòkó òde tí bá ti lọ bá ti bẹ̀rẹ̀ àwọn náà là á parí nǹkan wa ó tán èyí láwọn àti tán tí wọn á tún wá sọ yóò wá dàdùkú rú máa lọ́wọ́ tí ó sọ dùkú díjòkó mi gbogbo ìwà níjọra wọn mo bá sàrà àwọn àjòkó pé ah, àwọn àbá náà wà àjòkó yóò láti mẹ́sì dùkú ìgbà àbá àtẹ́ ìgbàgbé condition àwọn ìgbàgbé àwọn tó ń sọ àbá pé bàbá ẹni tó ní ọ̀rọ̀ lé nìyà no problem àbá ti wá àti lọ ayá sọ fún ẹ mọ́ gbogbo ẹ mọ́ gba gbogbo ẹ̀ kò tí bá lọ́rùn àti gbogbo àwọn ọ̀dọ́ tọ́wọ́n bẹ́ inú tí ń bí wọ́n bẹ́ra ọ̀dọ́ ń dìde lẹ́mẹ̀wá ẹ̀rọ ti ah, sọ bá wọn ni aṣọ ah, fún wọn kòkè tẹ́lú àti wáyà nìkan wá béèrè rú béèrè ìdáhùn wá lọ́bẹ̀ ẹjá ṣe dáadáa sí wọn ẹjá ṣe àná àfà ẹjá sí ẹgbẹ́ àwa sì láwọn èèyàn kan tán mọ́ sánú àwa sì lọ́nà kan sí kejì káàfin ṣiṣẹ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin lámọ̀ pé ń tẹ́ jòkó tìrì tẹ́ bá rí gbogbo owó ta pa ẹ̀ pẹ̀lú òkú lọ́dọ̀ ọlọ́run ẹ mọ́ rò pé àwọn ah, ọkùnrin yóò fẹ́ gbé dàdí lọ gbogbo owó ní pátá mo yọ̀ǹda gbogbo ẹ̀ fún yín nígbà tí wọ́n ní mo yọ̀ǹda báyìí báwọn bá ti bẹ̀rẹ̀ ni wọ́n bá gbọ́n báyìí ah àbá ọ̀nà àlùbáríkà ọ̀nà ah sọ nígbà tó ń sọ̀rọ̀ yìí ti wò pé kí ló ń sọ yìí báyìí àbá ọ̀gbọ́n kiri kan ni ọdún sọ yìí tó wá ṣe ìjà sòótọ́ fún ọ àwa náà fẹ́ wàhálà gbogbo ọwọ́ àgbàríkà ọwọ́ gidi kan láwọn náà tún gbogbo ọ̀rọ̀ tó yẹ ká sọ àdíjọ yẹ ká sọ ẹni tó yẹ ká kí àtẹni tó yẹ ká gbogbo ọ̀là àmọ́ tí kò dùn máa wà náà àmọ́ tá a bá ṣe bẹ́ẹ̀ ọtí bá wọn sọ tọ̀rọ̀ wó eléyìí ọmọ sọ gbogbo bá ti lọ máa sọ fún wọn ká máa mẹ̀tọ́ wa àwa náà ní ọ̀rọ̀ ẹlẹ́mọ̀ mọ́ ọ̀rọ̀ tí mo sọ ìwà wallahi alladhi la ilaha illa hu kò sí àfikún nú ẹ̀ gbogbo táwọn afá máa ń sun rárá lórí ìjòkó yẹn ọba fáwọn náà ti mọ̀ pé káwọn ò bá sun rárá ikú orí kéde àwọn atájọ wà ń jòkó yìí náà ni níjẹ̀jọ́ àwà lóde ìyàwó kan afá kan wà ó hẹ̀ mí gẹ́fúnra mi lè mọ̀ èmi gẹ́fúnra ó hẹ̀ mí lè mọ̀ tí wọ́n rí bàbá wa dání kan ó wá sọ gbónú nǹkan ọ̀rọ̀ yẹn sì dà mí nú jẹ́ ó ní à ẹgbẹ́ ìjòkó tí wàá táwa ti ń ṣeré à ó ní ẹgbẹ́ táwa bá ń ṣe báyìí ká jíwèrè ṣe wàláì èyí ńlá yín jíwèrè ṣe wàlọ́ọ̀hì làbí mo ti gbé kalẹ̀ náà. èmi gan abẹ́ kọ́mẹ̀tì jẹ́ kí n tiẹ̀ encourage àwọn èèyàn àti ìsọgúnlù yẹn padà ó sì wúwo lẹ́nu tèmi náà ẹ̀yìn èèyàn jẹ́ náà jẹ́ káwọn àfáwà mọ́ ẹ mọ̀ kò wá ní títì júmọ́ torí pa fẹ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn àwa la sọ wọ́n di bẹ́ẹ̀ o ẹ̀sìn rẹ̀ àwa la sọ wọ́n di bẹ́ẹ̀ ẹ jẹ́ káwa ká ṣàtúnṣe agbègbè tiwa kò káwọn àfáà náà wọ́n fi ṣẹ́kún tó ń ṣe afá àkọ́mọ́ ń kéwú tó bá rí pé kò fẹ́ jẹ kò ṣẹ́nu rẹ̀ kéwú nìkan ò ṣe é jòkó ti láti mọ kọ́ yẹn límìtì ẹ̀ tó bá tẹ́wọ̀ lẹ́nìkan lọ́mọ kọ́ yẹn lọ́fà àrò ṣiṣẹ́ tó bá táwọn ọmọ kéwú ti kọ̀ kọjá kọ́ ọmọ fàárọ̀ jẹ́ pé àwọn gan ti tó níṣẹ́ wọ́n bí wàá ṣe kọ̀ǹdọ́kì lè kéwú ẹ̀ bẹ́ẹ̀ kan sọ ọ́ di ẹ tí wàá ti sanwó kọ́lọ̀ tó kó lé wọn sóra èyàn ò lè mọ̀ pé tí mo ń ṣe rèé ibẹ̀ náà mo sì tún jẹ èyàn ní máa ma parọ́ owó àgbàríkà owó kọ́mọ́mọ́gọ̀ owó kọ́mọ́mọ́gbọ́n owó kọ́mọ́ṣe kíníkan owó ṣàkóṣàánú ọ̀ subhanahu wa ta'ala alhamdulilayi ṣe àrùn láyé